na awalan nu'arrif at-tawhid ma huwa at-tawhid. àkọ́kọ́ ọ̀rọ̀ ni pé a gbọ́dọ̀ ṣàlàyé kí ni tí wọ́n ń pè ní ìmọ̀lọ́yìn sí lọ́run lọ́kàn tawhid yẹn kí ni tí ń jẹ́ bẹ̀ gan. qad yas'aluka ba'd an-nas yaqul hal anta muwahhid. alẹ́ rẹ ni tí ó bí ọ nínú àwọn èèyàn pé ìjẹ́ rẹ mùsùlùmí sẹ́ni tí ń sin ọlọ́run lọ́kàn tó sì mọ ọlọ́run lọ́kàn ni ọ bí. taqul na'am ana muwahhid yaqul ma huwa at-tawhid bayyin bayyin li ó gbọ́dọ̀ sọ fún un pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni èmi tí òun wòye ẹni tí ó mọ ọlọ́run lọ́kàn tí sì ń sìn ni yóò wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣàlàyé fún mi kí ni ti ń jẹ́ bẹ́ẹ̀. التوحيد هو أفراد الله سبحانه وتعالى بما يختص به من الربوبية والألوهية والأسماء والصفات. ó ní láti sọ fún pé tí ń jẹ́ àtàwíìdì tí wọ́n máa ń sọ yẹn èdè lárúbá ní tòótọ́ àmọ́ túmọ̀ rẹ̀ ni pé òun ni kí a ṣe ọlọ́run ọba àlìkẹ́lá lọ́kan ṣoṣo ká máa ń fi ẹlòmíì ṣe déédéé nínú ẹ̀dẹ́ pẹ̀lú àwọn nǹkan tó yẹ pé wọn ọlọ́run nìkan ni ó lẹ́tọ̀ọ́ sí i àkọ́kọ́ ìfi rinlẹ̀ fọlọ́run pé àwọn sẹ́kàn bẹ̀ tí ẹ pọ́lọ́run ọba àlìkẹ́lá nìkan ló lè ṣe tí fi ń jọba lórí wa bákan náà ìfi rinlẹ̀ fọlọ́run ọba àlìkẹ́lá pòun lọ́ba tí a gbọ́dọ̀ jọ́sìn fún kò sẹ́ni ẹlòmíì tó yẹ ká sìn bákan náà a gbọ́dọ̀ kọ́lọ́run láwọn orúkọ kan àti àwọn ìròyìn kan tó jẹ́ pé àwọn ìròyìn tó ga ni àwọn orúkọ tó dáa ni tí òsẹ́ni Fa anwa at-tawhid thalatha nítorí eléyìí a ti mọ̀ pé àwọn ọ̀rọ̀ tí tawhid kó sínú àwọn ìpín rẹ̀ mẹ́ta náà ni الأول توحيد الربوبية هو إفراد الله سبحانه وتعالى بأفعاله àkọ́kọ́ nú ẹ̀ òun ni pé a gbọ́dọ̀ mọ̀ pé òun ni ká ṣe ọlọ́run ọba àlìkẹ́ lọ́lọ́kan ṣoṣo pẹ̀lú àwọn iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ ọlọ́run ni الثاني توحيد الألوهية هو إفراد الله سبحانه وتعالى بالعبادة أو إفراد الله سبحانه وتعالى بأفعال العباد أي لا يعبد إلا الله. ẹlẹ́ẹ̀kejì òun ni pé ká mọ̀ pé tí jẹ́ ìpín kejì inú tọ̀híd ni pé ìsìn ọlọ́run ọba àlekèọ́lá lọ́kan láì ní fi orogún láì ní fi síbi ìjọsìn wa láì ní ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba àlekèọ́lá ìtumọ̀ eléyìí ni pé àwọn iṣẹ́ ìjọsìn tá à ń ṣe a gbọ́dọ̀ yá ní mímọ́ fọlọ́run ọba àlekèọ́lá láì ní sí nǹkan èyí fẹ́ lómi àyàfi ọlọ́run ọba àlekèọ́lá subhanahu wa ta'ala. الثالث توحيد الأسماء والصفات هو إفراد الله سبحانه وتعالى بأسمائه وصفاته èyí tí ń jẹ́lẹ̀ kẹta nù pin tawhid òun ni kí a mọ̀ pọ́lọ́wọ́n ọba àlekèọ́lá ní àwọn orúkọ kan orúkọ tí ń fi ń dáa jùlọ tí ò sí irú ẹni tó lè jẹ́rú orúkọ yẹn bákan náà ó láwọn ìròyìn kan tí ó fi ròyìn ara ẹ̀ tí ó jẹ́ pé ìròyìn ògo ni ìròyìn tó ga ni a gbọ́dọ̀ jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí jẹ́ nìkan a بأن نثبت لله ما أثبت لنفسه وأثبت له رسوله صلى الله عليه وسلم báwo la ṣe ṣe léyìí ni pé a lè fún ọlọ́run lóko tó wù wá a sì lè máa kí ọlọ́run lóko tó wù wá ntọ́lọ́run ọba àlekèlá wa الله rẹ̀ ntọ́ wa fi kíra rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ níta nàbì sallallahu alayhi wa sallam tí ó pe ọlọ́run tó lọ́lọ́run jẹ́ àbí tó fi ṣàlàyé nígbà tí ń ròyìn ọlọ́run tí fi ń kí ọlọ́run eléyìí náà ni tí a fi rinlẹ̀ fọlọ́run ọba àlekèlá a sì jìnnà sí nǹkan tó yàtọ̀ sí. na'am ma'a tanzih Allah subhanahu ta'ala ma'a thalata al-khalq tòun tí bá a bá ṣe léyìí tá a pé ọlọ́run ló kọ rẹ̀ tá a sì yín bó ṣe yin rẹ̀ àbí bànábì ṣe tọ́ka wa a gbọ́dọ̀ ṣe àfọ̀mọ́ ọlọ́run ọba àlekèọ́lá kí ó má jẹ́ pé ní tá a bá fi yin ọlọ́run yóò wá sí rere ní tá a fi yin ọmọ àbí tá a fi ń pe ọmọ